ẹ̀ ní kúre gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí ẹ súnmọ́ bí ọkàn gbogbo yín ò ní balẹ̀ àti ìyá yín Dúpẹ́ Onítìrí kí ló dé tó yẹ pé èpè ṣáá ni mo rí i pé èpè nìkan ni language tẹ understand èèyàn ò lè wà diplomatic pẹ̀lú yín àfi tán bá gbé yín ṣépè mo rí kan lọ́jọ́ Kóìkì súnmọ́ bí má fọ́ fún anybody mo rí àwọn kan tó ń ṣépè fún Koiki tán ikán tiẹ̀ ń ṣépè ọkùnrin abroad náà nìyẹn náà wà obìnrin kan náà ń ṣépè fún ó dẹ̀ kéèyàn dẹ̀ máa ṣépè for more than more than ten fifteen minutes kó dẹ̀ má fi kan pé méjì ṣé kì í ṣe èpè nation lẹ́fẹ́ gbà ní èpè lẹ́fẹ́ èpè nation níyí tábà ti ń sọ pé Yorùbá nation àwàdà nìyẹn tọ́ba ti ní èpè nation kẹ́yìn máa ní no going back ẹ̀hẹ́n àti pín sí méjì báyìí ẹ̀hẹ́n tá a bá ń pè yín ní fake yorùbá nation agitators ìyẹn a tún pọ́n yín lé ní èpè nation gangan lẹ́fẹ́ gbà ẹ máa ní flag tiyín lọ́tọ̀ ẹ máa ní gbogbo nǹkan ẹ máa ní anthem tiyín ṣe rí i pé orin táwa máa ń kọ yẹn tó jẹ́ yorùbá national anthem orin titi wa nìyẹn wọ́n máa compose tiyín náà fún yín tó jẹ́ èpè national anthem because ìyá yín gan ẹ rí i pé nǹkan tó fi bẹ̀rẹ̀ èpè ni èpè ni so ẹ̀yin ọmọ ẹlẹ́yìn náà èpè èébú kápárọ́ mọ́yàn gbogbo ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrì àlọ́ wà ńlẹ̀ bíi yẹ̀pẹ̀ wọ́n ti ṣépè fún yẹn tiẹ̀ kó máa parọ́ máwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá màá screenshot kìíní ẹ̀ ti very soon màá jẹ́ káwọn èèyàn rí gbogbo bó ṣe lọ́ ń parọ́ mọ́ bàbá Fáṣẹ̀hún àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá àwọn àgbàlagbà tó ṣe dáadáa ilẹ̀ Yorùbá bàbá Fáṣẹ̀hún ni wọ́n ní ó níta dáadáa ilẹ̀ Yorùbá Dúpẹ́ Onítìrí náà ló parọ́ mọ́ wọn owó wọ́n gbowó ni o kinní kan o wọ́n ṣe gbogbo ẹ̀ in fact gbogbo ẹ̀ àti everything ó wà lọ́wọ́ mi òdòdó bàbá Bánjí náà bàbá Bánjí ti gbowó ni o kinní kan kinní kan o ó ṣe yẹn náà Sunday gbowó náà àwọn ọmọdé yẹn náà wọ́n parọ́ ìgbowó náà ti gbowó ni o everybody tó bá tí a ti wà ní tí o bá ti wà on the same page pẹ̀lú yín ó ti parọ́ gbowó ni o lé ní ti Kóìkì náà ó lè ní o àwọn kan náà ń gbowó rálì ó lè ní wọn ó ṣe wẹ́ẹ̀ ní nǹkan míì tẹ́fẹ́ sọ why can't you put the new thing on the table ẹ̀ ní nǹkan kan ju kẹ́ ẹ máa parọ́ lọ mo tẹ̀ wá ń gbọ́ pé wọ́n sọ pé fáwọn ṣe interim government ẹ fẹ́ launch ẹ̀ ní May twenty nine ìyẹn gangan ni mo wá fẹ́ bá yín sọ nísìn tí ẹ bá wá ṣe tẹ́ ẹ bá ṣe nǹkan kan ní May twenty nine ayé gbogbo yín máa bàjẹ́ ni o ayé gbogbo yín máa ó máa blow ni because èmi ń dúró nǹkan ẹyọkan tí gbogbo nàìjíríà mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ ní may twenty nine tí gbogbo áfíríkà mọ̀ tí gbogbo àgbáyé mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ ní nàìjíríà ní may twenty nine ni pé there is going to be a change of government swearing in ló máa wà tí tinubu máa wà ń bẹ̀ tó fẹ́ tó fẹ́ swear tinubu in as the new president of the of federal republic of nigeria nǹkan yẹn kan táwa mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ nìyẹn because àbí tí àtẹ̀fọ́jú gbogbo àlà ń gbọ́ròyìn and ibi tí mo bọ̀rọ̀ lọ ẹ máa tẹ̀lé mi o ẹ̀yin èpè nation ṣé ẹ pé kò possible kí Tinubu kí wọ́n ṣe swearing in fún in absentia kò possible kí Tinubu wà ní France àbí UK kán dẹ̀ ṣe swearing in yẹn ceremony yẹn kán ṣe ní Nàìjíríà kó dẹ̀ má sí bẹ́ẹ̀ kò possible ó ní láti wà ńbẹ̀ ni torí ọjọ́ nǹkan ẹ̀yẹ ẹ̀ ni now mo wá fẹ́ relate ẹ̀ mọ́ ti yín náà ìyá yín tó lóun fẹ́ lọ́ọ̀chì interim government ní may twenty nine kí ló dé tí ẹ sọ fún pé kó wá ó gbúdọ̀ wálé torí nǹkan ọjọ́ nǹkan ẹ̀yẹ tiẹ̀ náà nìyẹn kóun náà wá ṣe tiẹ̀ ó gbúdọ̀ wálé àtàwọn olórí burúkú àwọn gbogbo àwọn obìnrin tí wọ́n lọ́kọ tí wọ́n gbélé ọkọ l'Amẹ́ríkà tó máa láwọn ti sunday owó sílé àwọn ti fún wọn nìkan lówó tí irọ́ náà máa pa kiri wọn ní rìsíptì o olórí burúkú kan nínú wọn nínú wọn gbà kan ló ṣe fídíò tó ń sunkún òun tẹ̀ ṣe yorùbá nation mọ́ tó ń sunkún nígbẹ̀yìn fídíò ẹ̀ ṣẹ̀rí pé olórí burúkú nísìn òun gangan ni ṣé àlè di àwọn onítìrí group báyìí tóun náà ti ń sọ̀rọ̀ yẹ́rí pé onírọ̀ ni gbogbo wọn now gbogbo wọn yẹn ẹ pé gbogbo àwọn obìnrin tí àwọn drug addicts gbogbo wọn tó ń support onítìrí torí drug addicts ni majority wọn wọn ò dẹ̀ lọ́kọ́ wọn ò ládé orí ẹ sọ fún wọn pé kí gbogbo wọn kó wá sí nàìjíríà ní ọjọ́ yẹn náà ẹ̀hẹ́n àwa rẹ́dì láti ẹ̀ tí wá lọ tò sẹ́yìn wọn tó bá mọ̀ pé bàbá ńlá kú bàbá wọn ló bí wọn tó bá rẹ̀ mọ̀ pé ìyá aláìyá wọn ló bí wọn páwọn kì í sọmọ àlè kí gbogbo wọn máa bọ̀ nǹkan ẹ̀kọ́ tí mo lè promise wọn ni pé orí wọn máa kúrò lọ́rùn wọn lọ́jọ́ yẹn ni torí wọn ò tí bí wọn kú ó wá ń dùn mí pé àwọn obìnrin tí tó yẹ pé wọn ò nítumọ̀ nú ayé yìí ẹ torí wọn wọn wà ní amẹ́ríkà wọn wà UK ẹ wọn wá sọ fẹ́yìn ọkùnrin kan tẹ sọ́ṣẹ́ ìnìmọ̀dì ẹ̀yin òpònú ọkùnrin tẹ wà ń lé àwọn obìnrin kan tí ò lọ́kọ ń lé tó ládé orí wọn wá sọ fẹ́yìn ipe kẹ lọ lọ́ọ̀jì bẹ́ẹ̀ náà lọ́ọ́ yẹ sọ fún yín lọ́jọ́ sí tó ń kó búrẹ́dì síwájú yín tó ń pín ìsẹ̀mú fún yín pé kẹ lọ ṣe ẹkùpáyìn kẹ lọ ṣe declaration tí gbogbo yín náà dẹ̀ jáde ẹ wò nǹkan tó ṣẹlẹ̀ sáwọn òpònú wọn náà sí àwọn kan náà ti múnu wọn sìn wọ́n sọ pé reasonable fellow ni wọ́n tún ní kẹ́ lọ ṣe kẹ́ lọ lọ́ǹchì kìíní obìnrin tí ò ládé orí ó wá sọ fún ìwọ ìwọ tó níyàwó nílé ìwọ bá lè sórí pé ayé ẹ ti bàjẹ́ ẹ so ẹ sọ fún ìyá yín ẹ lẹ́ẹ̀kan sí ẹkùn ọkọ̀ dúpẹ́ onítìrì ló ń sọ̀rọ̀ King Yomi ló ń sọ̀rọ̀ tó bá ti bí ìyá yín tó bá bí yín tó bá bí yín dá ẹ máa bọ̀ nílé kẹ́ wá ṣe interim governor orí burúkú tẹ́ fẹ́ ṣe yẹn kì í sọ orí yín nìkan ló máa kúrò lọ́rùn yín ẹsẹ̀ yín máa kúrò lára yín lọ́jọ́ yẹn ẹ̀yin olórí burúkú tẹ̀ nírun yìí so èpè nation èmi ti èmi ti pín mo ti pín ìyálẹ́ ni o ẹ̀ ń ṣe yorùbá nation mọ́ èpè nation ni as from now ọkàn gbogbo yóò dẹ̀ ní balẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yin olórí burúkú wọ̀nyí.